فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú tíra Riyadu Salihin eléyìí tí a ń ṣe <clears throat> àgbéyẹ̀wò àlàyé ẹ̀ ojúpọ̀nà tí a wà òun náà ni báàbù tahrimi zulm ojúpọ̀nà ṣíṣe àbòsí ṣíṣe iléwọ̀ àwọn àwọn ahadith tí a fa sí ń kó wa ní abẹ́ báàbò yìí ó ní nǹkan ṣe pẹ̀lú taharimu zulmi ṣíṣe àbòsílẹ̀ wọ̀ àdíṣẹ́lẹ̀ tí a máa gbé ẹ̀wọ̀ ọ̀nà ni a bẹ̀rẹ̀ láti hadisi ẹlẹ́ẹ̀kọkànlá wọ́n àbí bákẹ́rọ náà وعن أبي بكرة نفيع بن الحارث رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد تدارك أيهته يوم خلق الله السماوات والأرض السنة اثنى عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب الذي بين جمادى وشعبان أي شهرنا هذا قلنا الله ورسوله أعلم فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه قال أليس ذا الحج حجة قلنا بلى قال فأي بلد هذا قلنا الله ورسوله أعلم فسكت حتى ظننا أنه سيسميه بغير اسم قال أليس البلدة قلنا بلى قال فأي يوم هذا قلنا الله ورسوله أعلم فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه قال أليس يوم النحر قلنا بلى قال فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا وستلقون ربكم فيسألكم عن أعمالكم ألا فلا ترجعوا بعدي كفارا يضرب بعدكم رقاب بعدي ألا ليبلغ الشاهد الغائب فلعل بعض من يبلغه أن يكون أوعى له من بعد من سمعه ثم قال ألا هل بلغت ألا هل بلغت قلنا نعم قال اللهم اشهد متفق عليه حديثي عفاوة أبو بكر نفيع ابن نفيع ابن الحارث قال ما بكبا يا مسلم ما ولا تودوا محمد صلى الله عليه وسلم wọ́n ní òṣìṣẹ́ ńlá tí ọlọ́run kẹ́ ọlọ́run ọba àti gẹ̀rẹ́ kò máa bá a anábì sọ wípé iná zamana kọ́dí stada ọjọ́ ayé ó ń yí lọ ó ń yí bọ̀ ni kò dúró iná zamana kọ́dí stada ọjọ́ ayé ìgbà kò dúró ẹnìkan ọ̀rọ̀ tí anábì sọ yìí hadith yìí anábì sọ ọ̀rọ̀ yìí nígbà tó wà ní Arafa ní hajj kan tánàbì ṣe sallallahu alayhi wa alihi wa sallam àwọn tí anábì bá sọ̀rọ̀ níjọ́ náà òǹkà mùsùlùmí ayé tí wọ́n ṣe hajj ní ọdún náà wọ́n ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand àwọn mùsùlùmí anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì wa ń bá wọn sọ̀rọ̀ wípé dájúdájú zaman ìgbà ayé tẹ́ rí yẹn kọ́dìstàdà oyin oyin oyin oyin káyàtìhì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ìní yomul arbi'a abẹ́ẹ̀kọ́ níjẹ̀jọ́ àárí yomul arbi'a ọ̀kan níjẹ̀ ìdógún yomul arbi'a ọ̀kan tó wà abẹ́ẹ̀kọ́ ìgbà tí ọba tó fi ìjẹjọ náà ìjọ mẹ́jọ yìí láti fi yọmọ àrùbẹ yóò sì máa lọ yóò sì máa lọ yóò sì máa lọ. yawma khalaqa Allahu samawati wal ard láti gbà tí ọlọ́run ọba ti dá sánmà àti ilẹ̀ ọjọ́ ayé òní ń dé ọ̀la ó di ọ̀túnla ó bí ṣe ń lọ nìyẹn kò dúró ṣùgbọ́n o bó ti wulẹ̀ kí ó máa lọ ọdún oṣù méjìlá ti ń bẹ ẹnu ọdún kò di mẹ́tàlá o so ń yé báyìí kò di mẹ́tàlá ànábì ní asana ní tá ń pè lọ́dún ithna ashara shahra oṣù méjìlá láìjọ́ tọ́lọ́ ti dá sánmà àti ilẹ̀ oṣù méjìlá náà ní jẹ́ kí n yọ ní jẹ́ ọdún kan mini arba'atun hurum nínú àwọn oṣù méjèèjìlá yìí mẹ́rin bẹ nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù àbẹ̀wọ̀ àwọn oṣù àbẹ̀wò ọ̀hún thalathun mutawaliyat mẹ́rin ni ṣùgbọ́n mẹ́ta nú ẹ̀ wọ́n tó tẹ̀léra wọn ẹlẹ́ẹ̀kẹrin ò ń dájú lọ́tọ̀ dhulqa'da wa dhulhijja wal muharram ṣe rí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pé wọ́n tó tẹ̀lé wa dhulqa'da dhulhijja muharram wọ́n tó tẹ̀léra wọn wa alladhi bayna jumada wa sha'ban bákan náà rọ́jàb náà òun náà ń bẹ nínú àwọn oṣù àbọ̀wọ̀ ṣùgbọ́n ń dá dúró naam wà rọ́jàb má fi mọ́dọ̀r wà rọ́jàb mọ́dọ̀r òun kọ́tọ́ máa pè náà ní rọ́jàb mọ́dọ̀r alladhi bayna jumada wa sha'ban èyí tó ń bẹ láàrin jùmádà sáníyà àti kíni o tẹ́lifíẹ́lì pé jùmádà sáníyà ẹwà kan rọ́jà ṣàbán so òun ló ń bẹ láàrin jùmádà sáníyà àti kíni o àti ṣàbán anábì tẹ́ ẹ̀ bá ma rọ́jà rọ́jà tí mò ń sọ òun lè ti ń bẹ láàrin kíni o jùmádà sáníyà àti kíni o àti ṣàbán so ìyẹn túmọ̀ sí wípé ó sọ àbọ̀wọ̀ ṣáájú kánàbísọ́lá ọ̀sálàmù tó dé nígbà ìjà ìléyà àwọn oṣù méjèèjì láyìn náà ni àwọn ọ̀sẹ̀bọ náà ń lò al-mushrikun mushriku Makka oṣù méjèèjì láyìn náà ni Muharram Safar bí wọ́n ṣe ń lò náà nìyẹn àmọ́ àwọn oṣù àbọ̀wọ̀ yìí ọ̀tọ̀ lóṣù táwọn máa ń pè ní oṣù àbọ̀wọ̀ lọ́dọ̀ tiwọn so ti wà báyìí ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbà tí Islam dé islam jẹ́ kó yé wa wípé àwọn ni wọ́n gbé kúrò ń bẹ̀ oṣù tí ń jẹ́ oṣù àbọ̀wọ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run mina arba'atun hurum inna iddata shuhuri inda a'udhu billahi minash shaitani rajim inna iddata shuhuri inda allahi ithna ashara shahra fi kitabillahi yawma khalaqa as-samawati wal minha arba'atun hurum dhalika dinul qayyim fala tadhlimu fihinna anfusakum faqatilul mushrikina kaffah kama yuqatilunakum kaafa so àwọn oṣù abọ̀wọ̀ èyí tí Islam gbé kalẹ̀ kí ni túmọ̀ oṣù abọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n a máa ṣe àṣìgbọ́ ìtumọ̀ oṣù abọ̀wọ̀ wọ́n a rò pé ìdí tán fi pè lóṣù abọ̀wọ̀ ó ní pé bóyá dandan ni àwọn ìjọsìn kan gbúdọ̀ wà nú ẹ̀ láàfin ráwọn èèyàn tí wọ́n sọ pé ọ̀dà ìwọ tó ní amágbàwẹ̀ rájàbù ṣé arbatu hurum ó sọ àbọ̀wọ̀ mẹ́rin tọ́lọ̀ ń sọ ṣé rájàbù wà ń bẹ àbí òsì ń bẹ sọ pé naam rájàbù wà ń bẹ lẹ́yìn òtí ẹ̀rẹ́ rí kankan ẹnu kó jẹ́ gan kí n ò fi máa gbàwẹ̀ là kí ṣe má ṣe mẹ́rin wà ní ni wípé ogun èyí ṣẹlẹ̀ nínú kí dẹ̀ nìdí tó fi rí bẹ́ẹ̀ òun náà ni wípé àwọn àsìkò yẹn àwọn oṣù yẹn náà ni àwọn alálàájì máa ń lọ ṣiṣẹ́ hajj dòlè káàdá dòlè hijja almuharram rojab wọ́n sàdáyàn rí òun torí kò ń ta kété sí wọn so àwọn oṣù wọ̀nyí ìtumọ̀ pé wọ́n jẹ́ àbọ̀wọ̀ ni wípé a ò gbúdọ̀ bẹ̀rẹ̀ dídojú kọ̀yàn nítògùn nínú oṣù yẹn ṣùgbọ́n tá bá wá káyín mẹ́lẹ́ o ẹ̀yin náà lè dìfẹ́ǹdì ara yín ṣùgbọ́n kẹ́ wá fi àsìkò ogun sásìkò yẹn kò lẹ́tọ̀ọ́ láti gbàtọ́ lọ́run ti dá sánmà títí di èní ṣùgbọ́n lẹ́nu inú ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun ayé àwọn ọ̀ka yẹn kún kò sígbà tí wọn ò lè fi sí ìjọ ọdún iléyá wọn lè bẹ̀rẹ̀ ogúnjọ́ náà kọ́lọ́n kò sọ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀kọ́ Islam àwọn oṣù àbọ̀wọ̀ yìí ìtumọ̀ kójóṣù àbọ̀wọ̀ òní wípé ogun ìwà ibẹ̀ anábi wá ní ayu sharin hada oṣù wó láwàáyí lọ́dún tánàbí ń sọ̀rọ̀ yẹn ma ń béèrè wípé ǹjẹ́ ní allahu wa rasuluhu wa na àwọn sàbẹ́ nítọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nìkan lọ́mọ lọ́mọ kì í ṣe pé àwọn sàábí ò mọ oṣù yẹn ṣùgbọ́n nínú ìwà ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní báwọn ti sọ̀rọ̀ yẹn fasakata anabi bá dákẹ́ hata dhananna ìtawà wa ń lérò nínú ẹ̀mí ni pé annahu sayusammihi bi ghairi ismihi bóyá anabi tún fẹ́ pè lóko míì yàtọ̀ sí èyí tá a ti mọ́hun àwa dákẹ́ àbẹ́ ẹ̀kọ́ nìyẹn ẹ̀kọ́ ọ̀nì ẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ ìbáyàn sọ̀rọ̀ nínú ọ̀nà téèyàn máa ń fi ń fẹ́ káwọn èèyàn ó fọkàn sí téèyàn ń sọ ọ̀kan ni àwọn ìbéèrè téèyàn ó máa béèrè tí kìí ṣe pé nǹkan yẹn ò yéèyàn ṣùgbọ́n èèyàn fẹ́ fi pàkíyèsí àwọn téèyàn ń bá sọ̀rọ̀ kí wọ́n lè máa fọkàn báyàn lọ lápèjúwe olùkọ́ wọnú kíláàsì ó n'i. ní what is today's date olùkọ́ yẹn ọ̀mọ́ ni ó fẹ́ fi pa kéèsì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ pé àti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wo pàápín ẹ̀kọ́ bá a ṣe kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tá a rí látara níbuwa Muhammad sallallahu alaihi wa sallam torí pé ní ọdún tá a wí yìí àwọn èèyàn ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún anabi wa bi wọn léèrè ìjọ náà wípé ayu shahrin hada oṣù wo la wà rí kì í ṣe pé anabi ò mọ ṣùgbọ́n ní tánàbí fẹ́ fàyọ̀ ń bẹ̀ àwọn sàábé náà látara ìwà ẹlẹ́kọ̀ọ́ tí ń bẹ lára wọn sí mímọ̀ ipò tọ́lọ́nfà anabi sallallahu alayhi sí àwọn ọ̀fẹ́ bẹ́ kọ́mọ̀lọ́dọ̀ pé oṣù báyìí ni kọ́mọ̀lọ́dọ̀ pé ọ̀nà ọ̀tọ̀ ni mi tí anabi fẹ́ sọ. So àbí táwọn àdúrà tẹ̀ ti lọ sọ àwọn ìlú ìpìtọ́ ó ti parí báyìí náà kọ́mọ́ àyẹ̀pá àwọn ó tún lọ pàdánù ìmọ̀ àwọn adákẹ́ wọn ni Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló nímọ̀ jùlọ o débi pé wọ́n ní ànábì wa dákẹ́ dídákẹ́ tó dákẹ́ yẹn àwọn ò pé àbí ànábì tó fẹ́ fún ló kọ mí tàtọ̀ sókọ táwọn ti mọ̀ tẹ́lẹ̀ kọ́ọ̀lù ànábì gbogbo wa náà sọ pé bẹ́ẹ̀ ni kọ́lá fa ayyu baladin hada anabi ní ìlú wo láwàá ẹ gbọ́dọ̀ sáànàbí ọmọ ìlú ni ara àwọn ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ tó ipá anabi sallallahu alayhi wa alayhi wa sallam nípa ẹ̀kọ́ communication skill ẹ̀kọ́ bá a ṣe báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n fi máa ń tẹ́tí gbọ́ wa èyí tó pọ̀ àákọ́ lára anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábì wa bí wọ́n léèrè wípé fa ayu baladin hada ìlú wo la wà rí kulna allahu wa rasuluhu wa alam àwọn sàbí ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló nímọ̀ jùlọ fasakat anábì tún dákẹ́ hatta dhananna annahu sayusammihi bi ghairi ismi débi pàwọn lọ ń rò wípé àbí anábì tún fẹ́ dákọ̀ọ́ fún ìlú ìlú ọkọ̀ míì yàtọ̀ sí ọkọ̀ tá a ti mọ̀ sí tẹ́lẹ̀ kọ́ọ̀lá náàbì ní alaysa libalida ṣé kí a ṣe mọ́kà láwà yìí li'anna libalida ismun min asma'i makka wa hadha albalad la uqsimu bi hadha albalad wa anta hillum bi hadha albalad wa walidi wa albalad ay makka so ti nínú àwọn orúkọ maka náà maka ló ń jẹ́ maka òun ló ń jẹ́ baka òun náà ló ń jẹ́ alibalida arábìnrin ṣe kí wá ṣe ìlú náà láwà yìí ti ṣe maka kulna bala àníbẹ̀ ni kọ́ọ̀lù arábìnrin fa ayu yawmin hada kí ló ní ọjọ́ wo lọ́jọ́ ìní kulna allahu wa rasuluhu alam àní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló nímọ̀ jùlọ fasakat anábì tún dákẹ́ hata dhananna annahu sayusammihi bi ghayri ismi àwọn wá ń lérò pé anábì tún fẹ́ fún ló kọ mí yàtọ̀ sókọ tá àti mọ̀ tẹ́lẹ̀ kọ́ọ̀lá anábì ní alaysa yawma nahar sí kì wá sò ní lọ́jọ́ òkúnran ni dàtí sọjọ́ àràfà ọjọ́ ìgúnran lẹ́yìn ìjọ́ wo làwọn ọjọ́ tán ń pè níjọ́ òkúnran òun náà ni pé ẹ̀rí pé àwọn alálàájì tán bá kúrò ní àràfà tó ti tẹ́ bá ti kúrò ní àràfà àwọn èèyàn wọn ò lọ sí musdalifa tán bá ti wá lọ sí musdalifa wọn sọkò so táìmù ọjọ́ sísọkò wọn máa pè ní yóò mú náà torí pé láti jọun láti lè máa dúnra ìgbà tó wá sọ eléyìí tán kúlínà bàlà wọ́n ní ọjọ́ iná ni kúbó ṣeré náà ló ṣe sọ yẹn kọ́ọ̀lù wa sọ pé fa inna dima'akum wa wa aradakum alaykum èyí tó ní ṣe pẹ̀lú báàbù dáńkà lọ́wọ́ ni anábì ìyá Dibịkwa waa ta'e, gaasị le! Wa amụbaala kum dukye anyị la anyara anyị, o ti dee woo, na saa si dukye o ma laakye o. wa harooda kum, bakena ọ ma lụọ abịa anyị la anyara anyị, aleekum haro, bụkwa taa kakala O ti dee woo, o bu ba baa, ọ ma lụọ abịo ma yaadị jawu. Ka hur ma tiyewo mee kum gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọ̀wọ̀ ń bẹ fún ọjọ́ òní fi baladikum hada gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ń nínú ìlú tá wà yìí wà fi shahrikum hada àti gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé oṣù tá a wà yìí ní oṣù àbọ̀wọ̀ ni bẹ́ẹ̀ náà ni ó gbúdọ̀ wà fún ẹ̀mí mùsùlùmí ó gbúdọ̀ wà ajala anabi tó ti súnmọ́ nínú àwọn ọ̀rọ̀ tá anabi sọ ṣùgbọ́n lẹ́ni nínú nǹkan tó máa ń yà yàn lẹ́nu ẹlòmíì ò kò bìkítà láti máa ba ìjọmọlúàbí ọmọ ya rẹ̀ jẹ́ káàkiri fẹ́ jẹ́ ká kíyèsí gbogbo àwọn nǹkan yìí haram èèwọ̀ ni anabi ni wasatalqawna rabbakum ẹ lọ màmá dájú pé gbogbo yín pátá ẹ máa padà pàdé ọlọ́run ọba yín fayas'alukum an a'malikum yóò sì bí yín léèrè nípa iṣẹ́ tí kò wá yín bá ṣe yóò bí mi ní tèmi yóò bí ọ̀nà ní tèmi má rò pé bóyá ọgbà kankan nù tèmi ò lè rí kankan bẹ́ẹ̀ èmi náà ò lè gbà nù tiẹ̀ ọlọ́run ọba yóò bí òun kálukú nípa tó gbélé ayé ṣe o ala anábìnrin etí mélòó fala tarji'u ba'di kuffar ńgbà mo bá lọ tán báàdì lẹ́yìn ìgbà tí mo bá lọ tán mo ń bẹ láàrin yín báyìí ṣùgbọ́n tí ń bá lọ tán ẹ má padà wá di kèfèrí o ẹ má padà wá di ẹni tí ó sọ ẹ̀ṣẹ̀ ńlá di nǹkan tí ò nítumọ̀ o débi pé wà di pé yadribu ba'dukum riqaba ba'di tẹ́ẹ̀fì wá ẹ̀ ní rí ní nǹkan gidi tẹ́wàá máa sọ àdá yẹ́dírìbù bìmánà yẹ́kítọ́ù dọ́rọ̀bá bìmánà dọrọba dọ́rọ̀bà ònàkọ̀hó ó gé ọrùn pé ó lu ọrùn rẹ̀ kì í ṣe gbogbo àná ní dọ́rọ̀bà ń túmọ̀ ó lu olú olú dọ́rọ̀bà ó lè túmọ̀ sí ó lè túmọ̀ ó lè túmọ̀ rẹ̀ ó lè túmọ̀ sí ó lágbára arrojul adọ́rìbù ayé arrojul alkọ̀wé ṣùjá sòṣùgbọ́n níbí ìtumọ̀ ẹni wípé yadribu ba'dukum riqaba ba'd ìgbà wa lọ tán tíjà ó wà dé láàrin yín tẹ́wàá máa sọ orí ara yín kalẹ̀ ala ètí yín mélòó li yuballigh li yuballigh ash-shahidul ghaib òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní àwọn tí wọ́n bá ń bẹ ń bí lónìí kí wọ́n mú dé tí gbọ́ àwọn tí ò sí bí gbogbo ń dá sọ yìí o àǹfààní yẹn là ń jẹ lálẹ́ báyìí àwọn ò sí bẹ̀ ń náà abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ níjọ́hun nítànà bí sọ ṣé wọ́n múṣẹ́ àbí wọ́n múṣẹ́ nínú wọn ni Abubakar nufẹ́ ibn Harithi tó ń gbà dé sí yẹn tó tún gbà tó gbà lọ́wọ́ tó gbà lọ́wọ́ títí tó fi dọ́dọ̀ tiwa náà lẹ́nu fala'alla ba'du man yablughuhu an yakuna aw'a lahu min ba'di man sami'ahu òjíṣẹ́ ọlọ́wọ́n bá nítorí wípé ọmọ ṣe ṣe ń gbà míì kó ṣe pé àwọn kan nínú àwọn tí wọ́n bá gbọ́rọ̀ gan-an tí wọ́n wà ń bẹ̀ tó sojú wọn tán mú dé tìbò ẹlòmíì ó ṣeéṣe kó ṣe pé àwọn tí wọ́n mú détí gbọ́ wọn àwọn tí wọ́n lọ sọ̀rọ̀ fún lé táwọn ò sí ń bẹ̀ káwọn ó sì gbọ́rọ̀ ń yé ju ẹni tó fi ti ààrẹ gbọ́ gangan lọ wò ẹ má sọ pé ẹni lọ sọ fún ọ pé ọ̀rọ̀ yín ò lè dùn nígbà tó ò sí ń bẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ fọ̀rọ̀ yẹn tó létí tí ò sí ń bẹ̀ nígbà míì ó lè gbọ́rọ̀ ń yé ju ìwọ wà ń bẹ̀ gan lọ so anabisalla salam sọ eléyìí fún wa láti fi ṣe wá lójú kòkòrò wípé ó mà dáa púpọ̀ dáadáa tá a bá mọ̀ tá a bá ti gbọ́ ká mú ti gbọ́ àwọn èèyàn mi ẹlòmíín bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures ọ̀rọ̀ àwọn àwọn wá sí àwọn àfà òun ó kàn sáà máa gbà ní tó bá ti gbà tó bá rọrẹ̀ rẹ̀ kan ọ̀yá sim card wíwá mú mẹ́bórì wá jíǹbọ̀ kó kìíní sí ẹ̀ lọ́ gbọ́ ẹlòmíì ti lu ọ̀nà yẹn sábàbí yẹn ọlọ́run ti fi ṣe sábàbí ìmọ̀nà fọ́pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n sá máa tó bá ti ẹ mọ̀ wá ẹ bá yín ṣe ẹ lọ́ máa gbọ́ torí pé òun gbọ́ nígbà tó ń sọ ẹni tó wá mú détí gbọ́ rẹ̀ yẹn gan ó tún ló gbọ́ yé gan ju wọ́n gan tó ń jókòó alahal balagt etí mélòó ń jẹ́ mo jíṣẹ́ lógóngó kulna sàbẹ́ ní gbogbo wa táwa ń bẹ̀ ń jọ náà láni naam mo jíṣẹ́ lógóngó qala nábì wá ní allahumma shahad ìrẹ́ ọlọ́wọ́n bá jẹ́rìí sí o mo jíṣẹ́ tó rán mi àwọn èèyàn náà lọ́nà tí wọ́n tí a bá wo hadithi àwọn ẹ̀kọ́ tó pọ̀ tí ò ló ń ka ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ nínú ẹ̀ ajíkámọ̀ wípé àwọn ókọ táwọn oṣù ojú ọ̀run jẹ́ yẹn kìí ṣe pànábì ló gbé kalẹ̀ o sallallahu alaihi wasallam so tí wà báyìí muharram sofar rabiul awwal bó ṣe rí hùn kìí ṣe púpà tánàbì dé náà tó ẹsẹ̀ gbé kalẹ̀ ó ti ń bẹ tipẹ́tipẹ́ kódò ń làwọn ọ̀sẹ̀ bọ kẹfìrí mẹ́kà náà ń lò ṣáájú kánábí ò tó dé sallallahu alaihi wa sallam ẹnu yàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé àwọn oṣù táwọn pè ní oṣù àbọ̀wọ̀ nígbà jàìlíyà kọ́ ni oṣù tí ànábì pè ní oṣù àbọ̀wọ̀ ọlọ́run sì jẹ́ ká mọ̀ wípé oṣù tánábì pè lóṣù àbọ̀wọ̀ náà lóṣù àbọ̀ láìjọ́jọ́ lọ́run ti dá sánmà àtìlẹ̀ àwọn mùṣírikù ni wọ́n yí padà tó bá wá rí bẹ́ẹ̀ ṣé àwa fẹ́ fi èyí tọ́lọ̀hún ọba tó sọ nípa rẹ̀ yìí a fẹ́ fi wé January February ṣé a fẹ́ fi wéra wọn Janus òsàkà ló ń jẹ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Mars ilé ayé kan ló ń jẹ́ bẹ́ẹ̀ July Julius Caesar àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti yọ august augustus caesar orúkọ rẹ̀ níbẹ̀ láti yọ orúkọ àwọn èèyàn kan ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ december september orúkọ nọ́mbà ni hmm. bíi eight àbí nine ka december ó ti ní nínú mathematics naam tọ aláìhal ẹ̀rí eléyìí àgbékalẹ̀ ọmọnìyàn ni ẹ má àsọpẹ́ ní tó ń lo january february ò yọ̀wọ̀ náà o ẹ má gbé lọ́bẹ̀ wọn o ṣùgbọ́n tá à ń sọ ni wípé oṣù ojú ọ̀run yẹn ó gbúdọ̀ ní àhàmíyà nínú ẹ̀mí wa púpọ̀ ju àgbékalẹ̀ ti tẹ̀dá lọ bákan náà nínú àwọn nǹkan tá a rí mú jáde ń bẹ̀ òun náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ ẹ̀kọ́ bí èèyàn ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ó tún tẹ́lómi ọlọ́ máa ka àwọn ìwé kan ńlá ńlá ńlá lérí kóun fẹ́ mọ̀ communication skill bóò lèèyàn ṣe máa ń bá àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀ tí wọ́n sì lè concentrate sọ̀rọ̀ èèyàn ò ní ìdìkọ̀ dára ẹ̀ láàmú lọ́mọ́ka súnà nàbí sallallahu alaihi wasallam lọ́kà àwọn hadith ó rí pàápín ẹ̀kọ́ bá a ṣe bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú àwọn ọ̀nà ọ̀kan ni kéèyàn máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn téèyàn bá sọ̀rọ̀ nígbà tó bá rí kódà bẹ́ẹ̀ ni pé wọ́n ti fẹ́ máa sùn àbọ̀dà bẹ́ẹ̀ ni pọ́kàn wọ́n ti fẹ́ máa kúrò lọ́dọ̀ rẹ̀ kí lọ́jọ́ ìnínà ẹni mẹ́rin àá ọjọ́ ìdìbò nínú yọmọ làbíà yọmọ làbíà kì í ṣe pẹ́ni tó ń béèrè òun mọ́ ṣùgbọ́n ó fẹ́ kó máa tẹ̀lé òun só ti wá báyìí lébi máa wà ní ọ̀rọ̀ ẹlòmí bó jẹ́ pé tẹ̀kárò tún gbọdọ̀ pọ̀ jù pé kí ni o ṣe àpé ó ti mọ nǹkan yẹn náà pẹ̀tọ́ gẹ́gẹ́ àwọn nǹkan tá a wá ṣàlàyé ta ló pín sí ọ̀nà mélòó alópín sí ọ̀nà mélòó alópín sí ọ̀nà mẹ́ta ọ̀nà mélòó la ló pín sí o alópín sí ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ ọ̀nà mẹ́ta so kíní yẹn ó fi ń pe àkí òṣùlùbù yẹn òṣùlùbù tààlim ni òṣùlùbù àtààlim òṣùlùbù téèyàn fi ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ tí nǹkan yẹn fi máa ń fẹsẹ̀ rinlẹ̀ nínú ọpọlọ àwọn téèyàn ń kọ́ tí sì máa jẹ́ kí ẹ̀hẹ́n jalbul intiba yóò lè máa pe àkíyèsí àwọn èèyàn sọ́dún èèyàn ẹlòmíì lè sọ̀rọ̀ wọ́n náà gbogbo àwọn wọ́n ti sùn lọ́tán kò tún ní dákẹ́ gan yóò sàtúmọ̀ bàtọ̀ àwọn àràtà wà ń ṣe okùn sí ọ̀nà bíi twenty five pẹ̀lú ọlọ́ọ̀kọ̀ kan kún sí ọ̀nà bíi mẹ́jọ mẹ́jọ pẹ̀lú ògbó níwọ̀n àwọn àsìkò díẹ̀ ta ní iná ẹ̀ náà ni a tún ṣàlàyé ní ẹlòmíì kọ̀ọ̀kan tó kú sọ́nà mẹ́jọ ẹ̀lùmí ọkàn kò rí lélẹ̀ wọn sùn lọ́gbà ẹ̀ kò sí ẹni tó bá fẹ́ sùn náà lè sùn kásámọ̀ bọ́rọ̀ tiwa náà lọ tó bá ti rí báyẹn dọ́rọ̀ rẹ dún gbà náà sọ anabi sallallahu alayhi wa sallam a rí ẹ̀kọ́ kọ́ púpọ̀ lára anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ tí yàn bá ń káwọn yàn lẹ́kọ̀ọ́ pé ká ẹ nígbà tá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ a sọ pé kíní ìpín sọ́nà mélòó àyọ̀dà ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́rin rárá ọ̀nà mẹ́ta àwọn òṣùlùbù yẹn tá a bá lọ ń kà nínú ọ̀rọ̀ tẹ́rẹ́bíà nínú education ẹ mọ̀rọ̀ pé àwọn anákọ́ gbé kínní wà ní anábì ti lo gbogbo orú àwọn yẹn sallallahu alayhi wa sallam bákan náà a tún rí kọ́ hadithi wípé ẹni tí bá ń bẹ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ tó o sì mọ̀ pé olùkọ́ yẹn èèyàn mọ̀ ṣé béèrè ilé ṣé èrí pé tó dẹ̀ rí pé béèrè yẹn kì í ṣe béèrè tí ó mà ábàlẹ̀ sọ pé kò mọ kíní yẹn èèyàn ò kóra dúró ẹ tún ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa dáadáa sọ wọn wá béèrè pé dùrọ́sù lọ́gàrà bí alẹ́gẹ́ náà ti kí náà bí a sáré tó ti kà á ṣáàlà fífọ àti part one part two part three fọ́dà part four àṣẹ̀fọ́ tán láìpẹ́ yìí àwọn ọ̀rọ̀ nípa sọ́rí gbogbo gbogbo ntọ́jọ́ mọ́ fi sọ́rí fún àti fọ́gbẹ̀rà tọ́da ẹ ti dàáfà náà nígbà ṣùgbọ́n ṣé ẹ ti kọ́ kí ní ìgbìtọ̀ ìṣàlà inú owó dùn síta bá tún lè jàǹfààní ẹ̀ sọ torí pé ẹ mọ ibi tó tún fẹ́ gbà yọ èyí tó ti kọ́ yẹn bóyá approach tóun tó fẹ́ lò ó tún lè yàtọ̀ ṣé èyí tí ti mọ̀ èèyàn lè kọ́ tíra kan lẹ́ẹ̀mẹwàá lọ́dọ̀ àfọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ojú tó ní kálukú ó sì tún fi wò àgbékalẹ̀ tó ní kálukú àlàyé ń kálukú yóò tún yàtọ̀ ìwọ wà gba àlàyé èèyàn mẹ́wàá sára ti ẹnìkan àǹfààní tó wà ń bẹ̀rù tí bàbá wa ń sọ̀rọ̀ ẹnu èèyàn mẹ́wàá ló fi ń sọ̀rọ̀ so àǹfààní táwọn èèyàn ó wà hadith nàmàlà àmọ́lùbí nìyá ìtẹ́lómi ìtú láàrin bí ìṣẹ́jú méjì tọ́lọ́hun tí wọ́n bá ń ṣàlàyé àwọn nǹkan tó pamọ́ bẹ̀ tẹ́lómi ò lè rí ṣùgbọ́n wọ́n ti rí látara pé ẹnu àwọn tó ti gba nǹkan yẹn ó pọ̀ ó mú télé ó mú télé ó mú télé làwọn fàwáìdì ó fi wá jáde àárí ẹ̀kọ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tí bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kó mọ̀ máa bẹ́ níwájú ẹni tó bá jẹ́ olùkọ́ ẹ̀ àwọn sọ àbá pé Allahu wa rasuluhu a'lam tókè bá nàbí ṣe dákẹ́ yẹn àwọn olùkọ́ bá yá nàbí tó fẹ́ pè ní nǹkan mìíràn bákan náà ìtọ́jọ́ mahalu shahid òun náà ni wípé inna dima'akum wa amwalakum wa aradakum wa alaykum haram torí pé àbòsí ńlá oníkan lọ gbẹ̀mí ọmọ ìyá rẹ̀ lọ́nà ìtọ́ ó ṣàbòsí fún ó ṣe kíni fún o ó ṣàbòsí fún anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní ẹnikẹ́ni tó bá làánà ọmọ ìyá rẹ̀ mùmíní kàkọ́tìlì bí ìgbà tó pa náà àwọn afáwa ní kí ni túmọ̀ man la'ana mu'minan aw la'anu li mu'min ka qatli aw kama qala rasul sallallahu alaihi wasallam torí wípé àwọn afáwa ní tó bá làánà ọmọ ìyá rẹ̀ ó ti gbé jìnnà síkẹ ọlọ́run ni pẹ̀lú làánà kàlọ́lá ẹ́ pé ọlọ́run ó làánà rẹ̀ ẹ́ làánà tù láàlẹ́ tó sọ bẹ́ẹ̀ ó ti gbé jìnnà síkẹ ọlọ́run nìyẹn kàkọ́tìlì yìí ó bí náà ní tẹ́yìn bá pààyàn ó ti gbé jìnnà ó ti gbé kúrò níbi ìgbádùn sẹ̀mí ilé ayé náà nù abẹ́ẹ̀kọ́ lànà bí fífi méjèèjì wéra so idan ọmọ yàrá rẹ tó lọ gbẹ̀mí ẹ̀ lọ́nà haq zolamtahu ó ṣàbòsí fún ó ṣàbòsí fáwọn ọmọ ẹ̀ ó ṣàbòsí fáwọn ìyàwó ẹ̀ ó ṣàbòsí fáwọn ẹbí ẹ̀ bákan náà dúkìá ọmọ tó lọ gbà lọ́wọ́ ẹ̀ ó ṣàbòsí fún ó ṣàbòsí fún àwọn ọmọ ẹ̀ ọkọ rẹ̀ tó gbà táwọn ọmọdé sọ pé bàbá àwọn lọ́kọ ó sì gbà àmọ́ wa nà gáwó lọ́kàn ó ṣàbòsí fún ó ṣàbòsí bàbá ó ṣàbòsí àwọn ìyàwó ẹ̀ bákan náà ọmọlúàbí ọmọ ìyá rẹ̀ tó ń bàjẹ́ káàkiri etí tó bá ti gbá lọ ó lè mọ́ gbà bọ̀ mọ́ lágbájá ah, ah, ó ṣe ìsìnà jù sóòrí ah, mọ̀fúnmù ààmù náà ni ibi tó ní lọ ń sọ yẹn àwọn tó sọ pé oníṣìí náà kò lè lọ bá wọn yẹn má zulimu ló ṣe fún ọmọ ìyá rẹ̀ yẹn so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló ń dáàbò sí òun sí bákan náà nu hadith yìí arígbóyé wípé gbàtánà bí ní fala tarji'u ba'di kuffara mas'ala yìí مسألة خطيرة. àwọn khawarij ìgbàgbọ́ tiwọn ni wípé yakufuru almuslimu bilmaasiya mùsùlùmí yóò di kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ walqatilu maasiya kéèyàn ó sì pààyàn ẹ̀ṣẹ̀ ni so wà man qatala mu'minan faqad kafara ẹni tó bá pa mùmíní ó ti di kíni o ó ti di kèfèrí kọ́ ìdá ni lọ́dọ̀ àwọn khawarij wọ́n sì ní anamsa salam sọ wípé idha tawaja al-musliman bisayfihima fakilahuma min ahli an nínú àwọn ẹ̀rí wọn náà pé wọn ò ní sọ nìkan alùnáàrù ní àkókò jẹ́ kí ni o kèfèrí lọ́dọ̀ àwọn khawarij ṣùgbọ́n àfọwà fadilatu sheikh al-allama muhammad bin salih al-uthaymin rahimahullah rahmatan wasa wọ́n yànnà náà ọ̀rọ̀ yìí wọ́n lójú méjèèjì náà la lè fi wò torí pé manhajú ahli sunna wal jama'a bayna al-ifrat wa tafrit alhaq mawqifuna bayna ifrat wa tafrit wọ́n tún wọ́n sì làwọn ń dúró sí àyíṣà sí jù àìsàṣètò so wọ́n wá ṣàlàyé ẹ̀ lọ́nà méjì wípé èèyàn lè di kèfèrí látara pọ́pọ́ àyàn lóòótọ́ lọ́nà wo òun náà ni istihlalu dami almuslimi albari ẹ̀jẹ̀ mùsùlùmí tí ó ṣẹ̀ kéèyàn ó dẹ̀ máa sọ pé ó ti dẹ̀tọ́ láti lè pa kíyàn lọ́dọ̀ tòun ó ti dẹ̀tọ́ láti lè pa bàbá ní tó bá yẹ pé lórí àníyàn tẹniyẹn nínìyẹn yóò di kèfèrí ẹni tó pa ẹniyẹn yóò di kèfèrí bí máàna kọ́ídà usul nínú àwọn aslumin usuli àkídàtìnà àkídà alùsùnà wal òun náà ni pé la nukaffiru ahlal qiblati bidambin ma lam yastahilla àwa kì í pe mùsùlùmí ní kèfèrí látara pé ọ̀ṣẹ̀ lókùrú ìgbà tí ò bá ti sọ ẹ̀ṣẹ̀ yẹn dẹ̀tọ́ walakin inis stahallahu yakfuru tí mùsùlùmí bá ti sọ ẹ̀ṣẹ̀ di halal yóò di kèfèrí látara istihlal al-haram lápèjúwe ẹni tó bá ṣe sinansin a lè sọ pé kèfèrí ni àfáà sinalẹ sí Ọlọ́run foríjì wọn in fact òun kan ti ṣe tako dóhun tó wálẹ̀ ṣùgbọ́n wọ́n á bèèrè lọ́wọ́ pé àfáà sinalẹ sí ah sinna kí ni jẹ́ sinna lọ́dọ̀ tòun kò sinna ìsàrámù halal mọ́nbélé lọ́dọ̀ tòun pẹ̀lú tí ń sọ ìfọwọ́ kàfẹ́ ìtọ́lọ̀ ń ṣe ní haram ó sọ́dẹ̀ tó fara rẹ̀ so ìdí ìyẹn tó fi jẹ́ pé àfọ́ Sheikh Ibn Uthaymeen wọ́n ní tánàbí ń sọ sọ́lá sọ́lám bíi náà wípé fàlà tẹ́rìjù ọba rẹ̀ kò fààrán ẹ má padà di kẹfìrí lẹ́yìn ìgbà tí mo bá lọ tán wọ́n là á lè túmọ̀ rẹ̀ sí kẹfìrí gangan náà torí tánàbí fi tẹ̀lé pé yẹ́dìrì bùbá àdókùn rẹ̀ kọ́ bàbá àdì tí ó wàá di wípé ẹ bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀rẹ̀ ayín lórí sọ àfáà ní ẹ ní rí ẹnìkan kọ́ sọ ẹ̀jẹ̀ mùmìnì dẹ̀tọ́ láìṣẹ̀ àfi kèfèrí tẹ́bá wò bí ṣe máa ń nà ní àwọn kò fáwọn ní ìsìn wọ́n lè lọ capture àwọn mùsùlùmí tán wà wọ́n sì fẹ́ gbogbo wọn sọ̀rọ̀ so ti wá báyìí àwọn tí wọ́n máa ń ṣe istihlal ìsọdi ẹ̀tọ́ ẹ̀mí ẹ̀jẹ̀ mùmìnì àwọn kèfèrí náà máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní rí mùmìnì kan kọ́ wá fínú fídọ̀ wípé ọmọ ìyá àwọn mùmìnì yìí ẹ̀jẹ̀ rẹ̀ dẹ̀tọ̀ la ẹni tẹ́ bá tó wá jẹ́ mùmìnì tó ń wá sọ pé lọ́dọ̀ tòun o ẹ̀jẹ̀ àwọn mùmìnì ti di ẹ̀tọ́ gbogbo ẹni tó bá láti jẹ́ mùsùlùmí tí máa kírun àbí orí pẹ́ nìkan alùsùnà gbogbo alùsùnà tẹ́ bá ti gbátọ́ báyìí ẹ̀ máa ẹni ẹ̀sìn kírun ó sì ń gbàwẹ̀ fọwọ́ káfíọ́ sójú abáyé torí pé ọ sọ nǹkan yẹn rẹ̀ tọ̀ ṣùgbọ́n gbà mí ń bẹ pípa nìyàn ó lè wáyé tí ó máa jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó sì ní jẹ́ ipò kúfúrú lápèjúwe kọtílón bìtà àwílẹ̀ àwọn kọtílón àǹtà àwílẹ̀ ẹni yìí wọ́n ní kan lọ pa ṣùgbọ́n ẹni tó ní kí wọ́n pa ẹ̀ kílódé jẹ́ kèfèrí ni kílódé jẹ́ pé ń kèfèrí torí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí tẹ́yìn wá sọ yẹn ẹ̀rí yẹn ò sọ di kèfèrí lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú tó clear sóhun kèfèrí ni à nípa ẹni yẹn kèfèrí torí pé ní tó clear sí ló fi conclude pé kèfèrí lẹ́ni yẹn so idan ẹlẹ́ṣẹ̀ ni lórí má ṣe pa ẹni yẹn kì í ṣe kèfèrí ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pọ́lọ́hùn níbi léèrè o jọ̀wọ́ yàrá kẹ́yà ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó bá ṣẹlẹ̀ lórí pé àwọn èèyàn kan dupò mọ́ra wọn lọ́wọ́ èmi ni màá jó lórí ìwọ lọ́jọ́ lórí bí èyí ti máa ń ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ òṣèlú tí ẹ̀mí wá sọnù látara ìyẹn náà kúfúrú dúnà kúfúrú kabiratun minal kabair èyí tó tóbi nínú ẹ̀ṣẹ̀ òun ni nǹkan yẹn ṣùgbọ́n àní gbẹ́dàjọ́ kèfèrí lórí àwọn tí wọ́n bá ń bẹ nípò yẹn nígbà náà tán mùsùlùmí àníkù wọn kèfèrí eléyìí ní yàtọ̀ tó wà láàrin àkídà ahli sunna wal jamaa manhaju salafiya àwọn míì ń bẹ tí wọ́n sọ wípé ìjọba àwọn kèfèrí ni pé kí ló dé ó pa àwọn èèyàn wọ́n ní kèfèrí ala sabili ẹwúrú èyí tó ṣẹlẹ̀ ní Zaria wọ́n pa gbogbo àwọn iṣẹ́ àtàpà àwọn ẹ̀ńbẹ̀wò sọ àwọn tó bá ní sympathy fún wọn wọn lè torí èèyàn káka fara Buhari wọn ti gbé ọ̀pọ̀ àwọn mùsùlùmí so kwanabi sọ pé falatari di rubari kò fara èyí tó ṣe yẹn kotlul bughat pípa àwọn òbílẹ̀ jẹ́ yẹ jews jaiz fún sultan hakniyẹ so idan pípa mùsùlùmí ọ̀nà mẹ́ta ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ pípa mùsùlùmí ó lè di kèfèrí látàrẹ lọ́nà wo tó o bá ti sọ pípa yẹn di ẹ̀tọ́ fúnra rẹ pé ìwọ ò pípa yẹn sí tí ò dáa halal kódà tọ́lọ̀ ń fẹ́ gan lòun ṣe ẹni ẹ̀ ti di kèfèrí ẹlẹ́ẹ̀kejì òun lẹ́nu tó yẹ pé ó pa mùsùlùmí lérí àgbọ́yé rẹ̀ kan tágbọ̀lé yẹn gan wá rọ́ǹgì tán dẹ̀ sọ fún torí pẹ̀lú tó clear sóhun ẹni ìjìrì kẹfẹ́rí lọ́dọ̀ tó kan pa ni ẹlẹ́ṣẹ̀ ni kò di kẹfẹ́rí epo ní gàgà gbẹ́sẹ̀ lé ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́ni tó ṣe wípé bóyá fún ipò ni wọ́n ń dù mọ́ra wọn lọ́wọ́ tán apá kan ẹni ẹlẹ́ṣẹ̀ ńlá ni kẹbíratun al-kabair ẹ̀ṣẹ̀ ńlá òun ni ṣùgbọ́n tá a bá ń bẹ lábẹ́ irú ẹni bẹ́ẹ̀ à ní kàfàrà rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni pẹ̀lú tó ṣe ọlọ́run bó bi léèrè tó bá dọ́bọ̀ yàrá kìá ṣòro eléyìí ni àlàyé ní ṣókí tí a lè ṣe lórí abala eléyìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú jáde òun náà ni pé ó dáa pọ̀ tẹ̀blígù dáwà ń tà ń gbọ́ báyìí ká máa mú détí gbọ́ ẹlòmí ballighu anni walaw aya níta à ń gbọ́ ká mú détí gbọ́ ẹlòmí náà báwa ṣe gbọ́ yíhun ẹlú tí ò sí ń bẹ̀ tá a mú détí gbọ́ rẹ̀ ọlọ́run lè tàn mọ́lẹ̀ sẹ́mi rẹ̀ kó tún wá gbọ́ yé gan ju àwa tá wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ so ká má sọ pé ńgbà tí ò ti sí ń bẹ̀ kò sí bá a fẹ́ sọ kò lè yé ìwọ sọ fún ọlọ́run lè lò ẹlòmí tọ́lọ́n sì ń lo nǹkan sábàbí láti fi yí tó pọ̀ padà nù gbèsè ayé ẹlòmíì sì jókòó tàfà wọn jọ ń sùn wọn jọ ń jí báyìí ọ̀rọ̀ rẹ̀ lápánú ẹ̀mí so látara dé eléyìí ẹ jẹ́ ká gbìyànjú láti fọ́n òdodo ọ̀rọ̀ sunna anabi sallallahu alaihi wasallam ká fọ́n ká àwọn ọ̀nà tá a sì lé fífọ́n ká ó ti dúró ọ̀run lẹ́nu ẹlòmíì ọgbà sórí sẹ́ẹ̀tì ẹ̀ memory card ẹlòmíì oríṣiríṣi ó ti di ọ̀run mídíà lórí eh, social media kankan Facebook oríṣiríṣi ẹ jẹ́ ká máa ṣe náṣùrù dáwà islam lẹ́yìn ìgbà táwọn àbí sọ ilé ìtàn ànábì wa ni ǹjẹ́ mo jẹ́ṣẹ́ pé bí o ànábì tún béèrè so gbogbo èèyàn sì jẹ́rìí sí so èèyàn túmọ̀ sí pé kónúkàlùkù kí wọ́n náà máa bó o ṣe ń kíyèsí ní ti ń bẹ láàrin ìwà àtọ̀lọ́hún tún máa sọ́ra lérí nǹkan táwọn èèyàn sọ nípa rẹ̀ sotí wà báyìí anábì tó fi ń bi wọn pé tọ kí lè rí sí o ṣé mo jẹ́sẹ́ pé gbogbo wọn sọ pé mo jẹ́sẹ́ pé anábì ni ọlọ́wọ́n ọba anábì wa ni kọ́lọ́wọ́n ọba ọgbọ̀n jẹ́rìí síbẹ̀ abẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí tí a kà yìí àti èyí tí a gbọ́ yìí ọlọ́mọṣẹ́ ìgbésẹ̀ kọ̀ọ̀kan wa ní àǹfààní burahmati ya arhamar rahimin ẹ̀kọ́ tó pọ̀ ń bẹnu hadith abubakar yìí èyí tó yẹ kó tí a bá ní kí a máa tó wẹ́lẹ́wẹ́lẹ́ àsìkò yìí ò tó fún wa yóò sì lọ ìmọ̀ bẹ́ẹ̀ eléyìí tí a wá gbéyàwó bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ wúlò fún wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallah wa bihamdika ashhadu an la ilaha illa astaghfiruka wa atubu ilayk a gba ìbéèrè mẹ́ta. báyìí ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ yóò túmọ̀ pé lọ lérèfé lọ́dọ̀ ọlọ́run wọn lọ́wọ́ bí wọ́n lérè o ṣùgbọ́n tá a lè kà fara wọn ìtumọ̀ tẹkfíìrì yẹn ó ti nítumọ̀ ṣé ti wà báyìí ìdí yàtọ̀ pé irú ń tọ́ jọba náà àwọn kàwáríjì ṣe lásìkò àfáwà alẹ́ rọ́bì ọ̀la àlẹ́ síbẹ̀síbẹ̀ àfáwà alẹ́ ọ̀ka fara wọn òkú wọn kèfèrí ṣùgbọ́n dì pẹ̀lú wọn pa ọ̀pọ̀lọpọ̀ wọn o kò pè wọ́n ní kèfèrí ṣùgbọ́n àwọn tó bá kú yẹn náà wọ́n tún kírun sí wọn la. ọmọ náà ni wọn ó lè ṣe kèfèrí hadith yẹn tádìsì yẹn ṣàlàyé ni pé àníyàn àníyàn làdìsì yẹn sọ fún wa pé àníyàn téèyàn ní kódà kéèyàn má ṣiṣẹ́ wọ́n lè lo àníyàn yẹn against yẹn torí wọn àbí padà sọ wípé innahu arada qatla sahibi so àdìsì yẹn ọ̀rọ̀ àníyàn ni wọ́n fi máa explain so ti yẹ báyìí kì í ṣe pé wọ́n ó di kèfèrí torí wọ́n para wọn àníyàn tí wọ́n ní òun ni ó sọ wọn dọ̀mọ́ náà kì í ṣe pé pípa ara wọn tó di ọba yìí torí bọ́lá wọn sọnù Al-Qur'an pé a'udhu billahi minash shaitanir rajim wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu bainahuma àbí pé ọlọ́run ní táwọn mùmìnì méjì tán bá ń jà ẹ ṣàwùṣe láàrin wọn dẹ́sọ́ àìpé wọ́n ń jà ọlọ́run dẹ̀ tún pè wọ́n ní mùmìnì tẹ́bẹ́kẹ̀ fèrè ni wọ́n ní ọlọ́run lọ pé ọlọ́run wà ìtọ̀ ìbàtà ní minal mùmìnì iqtatalu ọlọ́run bá lọ pé minal kuffar sọ ọlọ́run tún ṣe ìfibáàtò sífà ìmánì sí wọn lára tó ń ti pé wọ́n ń jà náà nínú ìjà yẹn náà àwọn tó kúkú sọ ọlọ́run ẹ̀ ṣàbùsí láàrin wọn ṣùgbọ́n ìtàwọn yẹn ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni o gbogbo àwọn tí wọ́n pa pátá wọ́n jẹ ègún rẹ̀ níwájú ọlọ́run tó bẹ̀rẹ̀ kíá ṣùgbọ́n àdájọ́ tekfir pé kápò yẹn kẹfìrí mọ́pò yẹn kẹfìrí èèyàn máa ń sọ̀ra níwèé manhaj al-sunnah wal láti sọ kẹfìrí lẹ́nìkan so tí ìbá ti pa rí ẹ̀rí tó dájú táwọn afa tí wọ́n sọ so hada wallahu alam so inshallah ta'ala a gba ìbéèrè náà afa méjì salatu wassalamu ala rasulillah ẹni tí àwọn obìnrin tí wọ́n ń kírun nínú ilé tí ṣẹ̀rí a sì faramọ́ bẹ́ẹ̀ jẹ́ wọ́n tí àwọn àgbà ń lọ́la sí níjàmá bẹ́ẹ̀ ni wọ́n gbà ládàá náà ṣùgbọ́n ziyada ládàá ń bẹ fún ẹni tó rìn èyí òun ò níyẹn ìrìn téèyàn rìn dé mọ́sálásí àwọn ò lè níyẹn ṣùgbọ́n ìrìn ládàá ti ń bẹ fún ẹni tó bá kí jàmá ní náà ní bẹ fún náà tó bá dákí inú dé ṣùgbọ́n wò jùlọ pẹ̀lú ìrìn ẹsẹ̀ tí wọ́n rìn kò sí yẹn ní tiẹ̀ dẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ìjókòó tó wọ̀ tún jó tó fi gbọ́rọ̀ ọlọ́run ó tún balára lórí èyàn òun lè mọ́ láǹfààní ìyẹn tó ti wà báyìí so ẹni tó wá fẹ́ kópa àpin ẹ̀tàn ní obìnrin láyé ànábì sálà sálà bá a ti sọ pé ká kírun lé dáa fún ọ arápọ̀lọpọ̀ àwọn obìnrin tó pé wọ́n wá ń kírun mọ́tàlásí ànábì ò sì ní kún ó lé wọn kódà obìnrin kan bẹ tó pé ó ní súrà kan ẹ̀yìn ànábì lòún ti há súrà wọn tó bá ànábì mọ́ sábà máa kà òun sì há sórí so yẹn túmọ̀ pé kìí ṣe pé jọ́kan ló wá mọ́sálásí ẹni tí ó lóun ò nígbàgbọ́ nínú hadith tábàrẹ̀ tó sọ bẹ́ẹ̀ àwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ lómi àìmọ̀kan ló máa ń dà láàmú fábí ayé hadith ba'dahu yu'minun so àìmọ̀kan ní máa dẹ̀ lómi láàmú kéèyàn ó pé kéèyàn ó ṣàlàyé fún un kẹ̀ẹ̀ṣe iqamatul hujja fún tẹ́bá rí pé kì í ṣe pé ó mọ̀ ó ti tàbá náà fíkra yẹn ní kò sí ti ń jẹ́ hadith tó ti pé wọn ò gbàgbọ́ gbogbo ọ̀rọ̀ anáyà sálà wọn ò gbàgbọ́ ara bó ti wọlé kò mọ̀ tọ́ irú ẹni yẹn ó ti súnmọ́ kó parun nìyẹn zindiq ni ó ti kọ́mítì ẹrẹ́sì ẹ̀ẹ́dẹ́yẹ kan pa ni tó adàwọ̀ tó bá jẹ́ mùsùlùmí o bákan náà ẹni tí ń pé wọ́n nínú àdísì kan ẹni tó bá ti jẹ́ tọ́líbùlẹ̀ ilmi tó bá ti jẹ́ má dìde pé nínú àdísì Abu Hurairah tó wà níbi báyìí èyí ò máa ń dáa pé àdísì kan bẹ àdísì kan bẹ bò àdísì hmm, kan bẹ bò so ẹni tó ń sọ̀rọ̀ yẹn náà ìwẹ̀ àdísì yẹn àdísì tàn sí àdísì Abu Hurairah ní àbí Ibn Umar nínú tíra àwòlówà so àdísì yẹn pé jimọ èso àyàn fún ẹrú sáwá lè fi ẹrú wé ọmọṣẹ́ ìṣẹ́rú o tó ti bá fẹ́ kọsẹ náà o ti sọ ẹ̀sọ́ yanjú kò tó kọsẹ náà ni kò ní lọ kírun yóò ti jọjọ sọpọtọ iṣẹ́ ni mo fẹ́ kọ́ tó bá ti ń dà àsìkò jimá ẹ máa yọ̀ǹda fún mi ń lọ kírun jimá torí pé kì í ṣe kí ni o kì í ṣe ẹrú alahuma illa àyàfi tó bá yẹ pé n tí wọ́n ní kó mójútó òun tó bá kúrò ń bẹ̀ ń ṣẹ́jú kan gbogbo iléeṣẹ́ yẹn ló dàrú tó bá wà rí bẹ́ẹ̀ tó sì rí kóun sì wà lábẹ́ ìkápá tó wọn ò tí ì lómìnira ara wọn tó bá rí bẹ́ẹ̀ ẹni yóò kì í sóòrè ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ pé ojoojúmọ́ náà nìkan yóò máa rí bẹ́ẹ̀ tó ti wá báyìí dọ̀rúrọ̀ ni ṣùgbọ́n láti fẹ́ fi ìdájọ́ tiẹ̀ wé ẹrú alkiyas máa alifarik òun nìyẹn kò jọra wọn so kọ́lọ́n kò kún wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ṣẹ́gun láyé láyé látọ̀ sàbàtò wẹ̀lẹ́ sàlámù alaykum wa rahmatulahi.